إبراهيم كان أمة خالفة لله حنيفا ولم يكن من المشركين في الأستاذ إن الإسلام أبو صفية سعد الإمام الصالوني الأثري في يرون كبا لغن يوم بوا دارين بوك زي على الباب ني كان صوبي اسم واو واو كنتين ني يوم كتنتي ní dèdè agogo mẹ́rin àbọ̀ sí aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala ahlihi wa ashabihi wa ba'd àti fún ọlọ́wọ́ bá yẹn ọlọ́wọ́ bá tí ó láre yusuf mọ̀ sí fún anna muhammad sallallahu alaihi wa sallam fi al-mala'i al-a'la inda al-mala'ika tí ọlọ́wọ́ bá kó bá muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn tabi'in àtàwọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ìmọ̀nà anna muhammad sallallahu alaihi wa tí ó fi di ọjọ́ alkiyama amin eléyìí ni ètò alhanifiya tó sàmà èyí tí ẹwọ ọlọ́run bá kan tó ní kí ládàá rẹ̀ kó máa bá bàbá àwọn alhaji sọ́ọ́lù yahya dansaria allahumma kpilahu warhamhu wàlí jẹ́mi muslimin amin mọ̀dún tàbí sọ̀rọ̀ lórí parí òun náà ni ìròyìn sifat imam al-muwahhidin ìròyìn ẹni tó jẹ́ aṣíwájú gbogbo àwọn ẹni tó ń ṣe ọlọ́run ọba àlìkọ́lá ní ọ̀kan ṣoṣo tó sì jìnnà sí ìṣe orogún pẹ̀lú ọlọ́run ọba àlìkọ́lá eléyìí a máa rí nínú sọ́ọ̀tù nahal aya 120 ọlọ́run ọba àlìkọ́lá àwọn bẹ̀rẹ̀ láàbì náà ṣe ìtọ́rọ̀ ọdún ní sọ fún pé inna Ibrahima kana ummatan qanitan lillahi hanifan wa lam yakun àníbíwá Ibrahim alayhi salatu wassalam kana ummatan qanitan lillah wọ́n náà níbíwá Ibrahim ó jẹ́ ummatan ó jẹ́ àwòkọ́ṣe tàbáwo àyà yìí a rí àwọn ìròyìn mẹ́rin èyí tí ọlọ́run bọba alikẹ́ọ́lá tó fi ròyìn àníbíwá Ibrahim alayhi salatu wassalam pẹ́pẹ́ ìròyìn náà nítorí pé mùsùlùmí ó yẹ kí a try káwọn gbìyànjú káwọn náà kọ́kọ́ ṣọ́ pẹ̀lú àwọn ìròyìn náà ni ọlọ́ba ní inna ibrahim kana ummatan qanitan lillahi hanifa aláwọ̀kọ́ ọlọ́ ní ànúbíwá ibrahim alayhi salatu wassalam ó jẹ́ àwòkọ́ṣe àwòkọ́ṣe ìdánúbà ibrahim ọlọ́ tún bákan náà ẹlẹ́kejì qanitan lillah ó jẹ́ ń tẹ́pẹ́ dawabu ta'a ẹni tí máa ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ọba àlìkẹ́ọ́lá náà ní ànúbíwá ibrahim ẹlẹ́kẹta ọlọ́ ní hanifa ọlọ́ ní ànúbíwá ibrahim ó jẹ́ tẹ́pẹ́ al-muqbilu ala Allahi mu'ridu amma ó dájú kọ ọlọ́run ọba àlíkẹ́ọ́lá ó wá kẹ́yìn sí gbogbo ohun tó yàtọ̀ sí ọlọ́run ọba nípa nípa Ibrahim ẹnìkan ẹ̀dá kọ̀tọ́ pé ó ní sincerity pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọlọ́run wà láàmì yẹ́kùn náà mushrikin ilé ìní òyìn lẹ́kẹrin ọlọ́run ní anábíwá Ibrahim alayhi salatu wassalam alayhi salatu wassalam kò sínú àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ ìyẹn ni pé àwọn Yahudi àtàwọn Nasọ́rọ́ wọ́n ń pera wọn wọ́n ń àfitara wọn sí ọ̀dọ̀ anábíwá Ibrahim alayhi salatu wassalam ala pé àbẹ́kà tọ́lọ̀ fún ànábì Ibrahim alayhi salatu wassalam náà tọ́bá wo inú àyà yìí a rí pé ìwé yìí ìwé tó pé kò ní agbára ní tẹ́sí mùsùlùmí bọ̀rọ̀ sí kíni ọbọ̀lọ̀ ojú rẹ̀ bákan náà lọ́wọ́ balẹ̀ kíọ́lá ní إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ọlọ́run bọ̀wà lè kẹ́ọ́lá ó ń jókó yí wa ipú gbogbo ẹni yówù tó bá fi lè kúrò ní ojú ọ̀nà lórí wa Ibrahim alayhi salatu wassalam ìwọ ẹni báwọn òmùgọ̀ ni ọlọ́run sí àfihàn ìwò òmùgọ̀ síwẹ́ níbẹ̀ ọlọ́run bọ̀wà lè kẹ́ọ́lá wọn sọ fún wa pé ومن يرغب عن ملة إبراهيم ẹnì kankan kò ní gúnrí kúrò ní ojú ọ̀nà ànábì wa Ibrahim alayhi salatu wassalam illa man safiha nafsa àyàfi ẹnìkan tó ẹ́ pé ó jẹ́ni tó mú wa òmùgọ̀ sí rẹ̀ wọ́n wà ní kọ́lá ó ní wọ́lá kọ́lí safaynahu fi dunya ọlọ́run ní àwọn ọlọ́run ọba asa ànábì wa Ibrahim asa ní ẹ̀sà fi dunya ní ilé ayé yàyí wa innahu fil akhirati lamina salihin ọlọ́run tó wà tó ń lójà kìyàmá ànábì wa Ibrahim ló sì máa wà nínú àwọn ẹni rí tí wọ́n wá ra ìsìfà ìsàlẹ́sà tí ọlọ́run bọ́ba dìkọ́lá tó sa ànábì wa Ibrahim alayhi salatu wassalam a rí pé ara rẹ̀ náà ni pé ọlọ́run ọba ó ní kí ó jà níbi ọlọ́run ọba gbogbo àwọn ọmọ rẹ̀ àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọlọ́run tó wá ṣe àwọn náà ní lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ rẹ̀ ọlọ́run ṣe wọn náà níbi ọlọ́run ọba látàrí kí ni wọ́n jẹ́ ní tó gbé dáwà tàwíìdì lọ́wọ́ wọn kì í ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlìkẹ́ọ́lá tó lọ́kàdé eléyìí ọlọ́run ọba àlìkẹ́ọ́lá òun sọ pé òun sàn níbi wa Ibrahim nẹ́sà bákan náà àní Muhammad sallallahu alaihi wasallam a máa pín ju ohun rẹ̀ gan tó lọ́run ọba àlìkẹ́ọ́lá ó mú àníbi wa Ibrahim alayhi salatu wassalam ó mú ní ọ̀rẹ́ ayò nípa ní Muhammad sallallahu alaihi wasallam ojú eléyìí òun ó mú mi ní ọ̀rẹ́ ayò bó ṣe mú ànábì wa Ibrahim alayhi salatu wassalam ní ọ̀rẹ́ ayò alìpé ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọmọ ìpé àlùbáríkà pọ̀ lára ànábì wa Ibrahim látàrí bẹ́ẹ̀ ó ń jowó ànábì wa Ibrahim ní gbogbo nǹkan fọ́nà bí wípé ó fi déjú àwọn nǹkan oṣù wọn níbi pé ọ̀rọ̀ haram náà gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó Ibrahim alayhi salatu wassalam ó sì tó jogun ẹ̀ bákan tó ń pé tó fi dídí ọwọ́ àsàlátù náà àbúrò Ibrahim alayhi salatu wasalam ọlọ́run ká àlùbáríkà rẹ̀ kọ́kọ́ nípa ní Muhammad sallallahu alayhi wa sallam ní tó ń bẹ lọ́wọ́ ọba kó sí ẹ̀yìn fún anábìwá Ibrahim gẹ́gẹ́ bí tó pé òun gẹ̀rẹ́ tó pé ọlọ́wọ́ ọba yẹn ló sí ẹ̀yìn fún anábìwá kó sí ẹ̀yìn fún bọ́lọ́wọ́ náà ló sí ẹ̀yìn fún anábìwá Ibrahim alayhi salatu wasalam. na ọlọ́wọ́ ọba ní tó wá ń wọ̀nyí anábìwá Ibrahim alayhi salatu wasalam ọlọ́run ní ìtukọ́rẹ́lá òrọ́bùhù atlim kó ànábì wa Ibrahim alayhi salatu wa salam ara ikú ọlọ́run ọba ó sa ní ẹ̀sà ó sì ní ẹni àmì ó sì ní ẹni ẹ̀sà ló fi jẹ́ sí pé tẹ́wà ànábì wa Ibrahim alayhi salatu wa salam ó yìí tún sẹ́kù jìbílẹ̀ bíi kò bẹ́ẹ̀ lò bí ìfà nàbí sallallahu alaihi wasallam bàtọ́ kù díẹ̀ tí ọlọ́run fi gbé àní Muhammad sallallahu alaihi wasallam tó fi gbé dìde ní òjíṣẹ́ dáwà àní Muhammad sallallahu alaihi wasallam dáwà wa Ibrahim ó yìí tún dé ó kù díẹ̀ tí àtùkù fi dé pé à ń rí nínú àwọn tó wà lérí hànífíyà tó wà lérí ẹ̀sìn ìdájúkọ ọlọ́run ọba ìkẹyìn sí gbogbo tó wà fi yàtọ̀ sí ọlọ́run ọba balikiola so ara wọn náà ni Abu Qais bin Anas sọ pé àwọn onímọ̀ ní pé ẹ̀yìn tazala Qurayshan wa asnamaha ẹ̀yìn tazala Qurayshan wa asnamaha ó kọ àwọn tó jẹ́ Quraysh ó pa tí wa asnamaha àti òsàrẹ̀ gẹ́gẹ́ bí àmì bí òun náà bó ṣe pa àwọn èèyàn rẹ̀ tì lórí ẹbọ àti òṣàtúnṣìn tó wà ó kìdọ̀ lẹ́wọ̀n fi baytihi masjidan la yadkhuluhu tamitun wala junub bí pé ànúbò àfáwà tó ń pè ní àbúkọ sínú ànásì ta ni ó wá síwájú bí fanu muhammadu sallallahu alaihi wa sallam sínú ànásì yìí wọ́n wọ́n dáa wọ́n pé ó kìlọ̀ láwùú mọ́sídìrún fi bẹ́ẹ̀ tì kódà wọ́n tún bá a kọ́ mọ́sálásí kan ó ní ká kọ́ mọ́sálásí kan fóun ní ibi ilé rẹ̀ láàyè dùkúlù ò tọ́mìs tó yẹ pé gbogbo ẹni tó bá jẹ́ tọ́mìs ẹni tí ń fi nǹkan aláàdá rẹ̀ kò ní wọbẹ̀ wọ́lẹ̀ àjúrò bákan ẹni tó bá ń jẹ́ tó bá wá jẹ́ tó ní jẹ́ náà obìnrin tó bá ń ṣe àìbọ̀ kò ní wọbẹ̀ ọkùnrin tó bá ń jẹ́ náà kò ní bọ̀rẹ̀ ó pín tó wà nǹkan mọ́sálásí yẹn sí ilé rẹ̀ eléyìí pé bukini yẹn lérí ẹ̀sán lórí wa Ibrahim alayhi salatu wassalam eré náà ni òun náà wà pé pé àfàwà àbùkọ́ yìí sùn ánàsì yìí ni wọ́n sọ pé wa qala a'budu rabba Ibrahim ó ní ọlọ́run ọba níbi wa Ibrahim alayhi salatu wassalam náà ni mi ò mọ̀jọ́ sí fún وقد عاش حتى بعث النبي صلى الله عليه وسلم وأسلم معه. ní pé àbùkọ́ yìí sùn ánàsì ó padà wá gba ìsìlámù láyà ní Muhammad sallallahu alaihi wa sallam ọba ìsìlámù ní pẹ̀tàbá wo eléyìí ọlọ́run eléyìí nínú àwọn eré pa dáwà níbọ̀ Ibrahim alayhi salatu wa sallam ni bákan náà ọlọ́run ọba tó wọ̀nyà níbọ̀ Ibrahim pé ìdíkọ́ rẹ̀ láwùrọ̀ buhu aslim bẹ̀tọ́ lọ sọ́bà níbọ̀ Ibrahim pé juwọ́ ju sẹ́lẹ̀ fún àwọn ọlọ́run ọba kọ́ọ̀lẹ̀ aslamtu li rabbil alamin òun náà ní kéèyàn ju ojú sẹ́lẹ̀ fún ọlọ́run bọ̀ àlekọ́lá pẹ̀lú iṣẹ́ ọlọ́run bọ̀ àyàn ní ọ̀kan ṣoṣo wọ̀lẹ̀ ìkìyàdó láwù bí tọ̀ha bákan náà kéèyàn fọra àyàn lẹ̀ fọlọ́run bá wàlbàrọ̀ àtòmínà ṣírkì wà áàlì kéèyàn jìnà sí ti ń jẹ́ ẹ̀bọ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀bọ tọ́jẹ́ lẹ́bọ tó ń pé anábà Ibrahim alayhisalaam dáwà ta'ala ìgbà tí wọ́n ń sàlàyé wọ́n ń kọ́ ọ̀rọ̀ bíṣù bí lọ́ọ́ hàlì tiwa wọ́n ní orí alìsílámù wà lúwa sunna ìsìlámù rẹ̀ gani sunna wọ́n ní àsunna tó yẹ alìsílámù bẹ́ẹ̀ sì ni sunna òun náà ní kíni òun náà ní ìsìlámù ẹgbẹ́ bàtí ọlọ́run bá nìkan lá tó ní kí àmì wa ìbọ̀yìn gbèsè kíni òun aslim ó sì ní aslam ti lọ́wọ́ bẹ̀rẹ̀ àlẹ́ ní ojú ojú sẹ́lẹ̀ ọlọ́run bá nìkan lá ara eléyìí náà nípa nípa ìbọ̀yìn bá lè sọ́wọ́ sọ́wọ́ sàlám ó ti di ọmọ eighty years bí wàá di sẹ́yìn bẹ́ẹ̀ ní sọ̀rọ̀ yìí kọ́ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà àdìkẹ́wọ́lá ọ̀pá láṣẹ ikú ìpìtà rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí kìnnì pé kọ́ dábẹ́ àdúgbò Ibrahim alayhi salatu wa salam lẹ́yìn ọmọ ọgọ́rin ọdún ó sì kìnnì ó tún dábẹ́ ilé iná àdúgbò ìtẹ̀lé àṣẹ ọlọ́ọ̀bà ìjúwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́ọ̀bà ọba àdìkẹ́wọ́lá iná ló mú àdúgbò Ibrahim bíbélé pẹ́sìkì gbogbo mùsùlùmí láyé tọ́bẹ́ tẹ̀lé àwọn ìwé mẹ́rin takà síwájú yìí ọbọ̀dọ̀ jẹ́ òkè gbẹ́ni gbogbo ohun tó bá yìí pé islam ọ̀hárọ́mọ̀ rẹ̀ mùsùlùmí bẹ̀rẹ̀ jìnà sí kí ẹ̀wà dìjẹ́ nítorí pé yóò bá àmì muhammad sallallahu alaihi wasallam yóò bá wọ ilé ọlá yóò bá wọlé ọlá tó náà ni pé gbogbo àwọn kan wọ̀nyí kátà kùnà ọlọ́run wa kájìnà sí ẹbọ kájìnà sí ẹbọ kájìnà sí gbogbo àwọn kan tó wà lóun ọ̀fẹ́ ká mú ẹ̀sán níbi wa ibrahim alayhi salatu wasalam ká mú ní ẹ̀sìn òdodo bákan náà ẹni tó wá bẹ́ ṣe nígbà wọ program wa yìí so kó pèsè àbí fún ìbéèrè kó pè sórí nọ́mbà yìí zero eight one four four six eight two zero nine five a parí ọ̀rọ̀ pẹ̀lú pé pàrọ̀dà ẹ̀ẹ́bọ́mọ ni kálẹ̀rà àlìjánà kàdínà fídá kàdínà fídá kàdínà fídá kálẹ̀rà àlìjánà kàdínà fídá ọkọ̀ ọ̀dà ẹ̀ẹ́bọ́mọ ni kálẹ̀rà kálẹ̀rá àlìjánà kàdínà àtidá ògùn fẹ́ ò dáa ẹ̀ẹ́gbọ́mọ ni kálẹ̀rá àlìjánà kàdínà àtidá ọmọ ẹ̀yẹn islam ibn islam abu sofiya sa'ad imam sa'ad al-asari ń dábìrà fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh